الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين ان كي kí ẹ̀yin olùgbọ́ àjùjọ káàbọ̀ sórí ètò tí a kò ní àlefikù fìdín lórí one zero one point one Parrot FM lókè bèbí lọ́gbọ̀nsọ́ ọ̀làdùnní belo mi mo ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. sherudin gbadebo ọ̀rọ́jì aláṣẹ àti olùdásílẹ̀ àdìmọ̀dínà center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lọ́gbọ̀nsọ́ Sheikh ẹ káàbọ̀ sórí ètò sáà ìbéèrè tí màá kọ́ máa fi ṣíde ó náà lè tó wá láti ọ̀dọ̀ afabdulhakeem nílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ bí wọ́n ní. Ni àwọn ń bẹ lórí sọ́láàtì tó jẹ́ jàmá ìmáàmù sì ti parí rákà àkọ́kọ́ ó wá ṣẹlẹ̀ kí àlùwàlá rẹ̀ já ìgbà tálùwàlá rẹ̀ já ó taari àwọn síwájú wọ́n á bèrè pé rákà ìgbà táwọn bọ́ sí orí sọ́láàtì yẹn ṣé rákà mẹ́ta làwọn ó kì fún àwọn mámú yòókù àbí àwọn bẹ̀rẹ̀ láti rákà àkọ́kọ́ tó fi pé rákà mẹ́rin gàbádáyà eléyìí báwọn orí rákà wọn ti tàn síwájú. orí alákọ̀ọ́kọ́ wọ́n ti parí alákọ̀ọ́kọ́ bíi kí wọ́n fẹ́ múra àti lọ sókè padà ó ní ìwúdú ìmáàmù já. òun náà ti ń bẹ́ńbẹ̀ láti bẹ̀rẹ̀. òun náà ti ń bẹ́ńbẹ̀ láti bẹ̀rẹ̀ náà sọ ìbéèrè kejì òun náà ní pé wọ́n ní ìjìyàwó wọ́n ní ìjìyàwó ló wà fún àwọn tó máa ń rojọ́ nígbà tí wọ́n bá ń pèpè fún sọ láti lọ́wọ́ ẹ jẹ́ kí n dá dúró àwọn. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum. As ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ما تزكي ẹ̀yin tí ìmáàmù ti síwájú lẹ́yìn ìgbà tí àlùwàlá rẹ̀ já ọlọ́run ní kẹ́yìn náà máa bá wọn bá sọ láti bọ̀ láti bẹ̀rẹ̀ hmm. ìgbà tí àlùwàlá ìmáàmù bá ti já tó tìyẹn síwájú ibi tí ẹ bá sọ láti dé náà láti tẹ̀síwájú ẹ̀ẹ́ni tún sọ láti yẹn bẹ̀rẹ̀ mọ́ hmm. rẹ̀ rákẹ́ ẹlẹ́ẹ̀kejì tí ìmáàmù ti dìde lọ tálù aláfíjà náà lẹ́ẹ̀mà bá lọ. bàtẹ́ bá ti síráàkà ẹlẹ́kejì tán ẹ sì tashahhud ẹ dìde lọ síráàkà ẹlẹ́kẹta ẹ tún síráàkà ẹlẹ́kẹrin ẹ sì tashahhud ẹ sàlámà. torí pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn nínú ètí ọ̀rọ̀ ọ̀rùn jù púpọ̀ ni nínú ọ̀nà tí ìmáàmù wọn gbà tíyàn síwájú parí sọ̀láàtì fáwọn jàmáà nígbà tí nǹkan kan bá ṣe àbọ̀ bá ṣàlùwàlá tiẹ̀ ẹlẹ́kejì ẹ sọ pé ǹjẹ́ ìjìyà tó wà fún àwọn tó ń rojọ́ lọ́wọ́ nígbà tí wọ́n ń pèpè fún sọ́lá tí wọ́n ń pèpè fún sọ́lá kò sí jìyà kankan fún hmm. ṣùgbọ́n ẹ̀ka kèsì kásìkò tá ń pè sọ láti lọ́wọ́ yẹn ojúṣe kan wà tí gbogbo wa gbọ́dọ̀ ṣe náà ní pé runtẹ́ni tí ń pèpè fún sọ láti yẹn ń wé àwa náà máa bá a wé anabi sallallahu alayhi wa sallam tẹ bá gbọ́ tẹni tí ń pèpè fún sọlá tí máa ń pèpè fún sọlá irú ní tí ń sọ ni kẹ́yìn náà máa sọ gẹ́lẹ́ ẹ sì máa pọ́n lọ́wọ́ bò ó dá ìdá kan pẹ̀lú ọkàn méjì nínú gbáàyà rẹ̀ mò ń sọ̀rọ̀ mò ń sì ń dáhùn tó bá rọrùn fún ọ kò sí wàhálà mẹ́ àmọ́ àmọ́ yìí pé kò lè rọrùn tán ó fi kanlẹ̀ fún kan nínú dídáhùn rẹ̀ torí ẹ̀ tá bá lè dákẹ́ kátẹ́tí gbọ́ ní tí wọ́n ń wí nínú pèpè fún sọlá àti nǹkan máa dáhùn hmm. òní ò ti dáa jù pápá jùlọ kí láǹfààní ìdáhùn tí mo ń dáhùn sí gbólóhùn tí wọ́n ń wí tí ń fi làákàyè sí tòmá rẹ̀ hmm. tó bá màá tún máa bọ́rọ̀ lọ lásìkò tí wọ́n ń pè sọlá àti lọ màá sì máa dáhùn kò búrò ṣùgbọ́n báwo ní ìṣe fi làákàyè sí tòmá àwọn gbólóhùn tèmi náà dáhùn fún hmm. so ọlọ́run sọ pé má ja'ala Allahu li rajulin ẹnìkan sí tọ́lọ́ wọn bá kó ọkàn méjì sí inú gbáàyà tiẹ̀ nìkan. Hmm. jazakumullahu khairan zero nine zero five one six four five four three eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight bákan náà fáwọn tó ń bẹ láwọn ilẹ̀ orílẹ̀-èdè gbogbo káàkiri àgbáńlá plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ má gbà yìí pé ẹ lè máa darapọ̀ wọn wà ní ìkànnì ojúwe wo mi wọ facebook facebook ni ọlọ́nkàdàrà kí á lò lónìí ẹ máa fi ọ̀làdùn níbi èlò wa ẹ máa rí wa bí a ṣe ń ṣe lọ́wọ́lọ́wọ́ kétékété pẹ̀lú sheikh inshallah hello. hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh owó kan ibi ẹ ti ń pè. àbúrò àìsàn mi sàmúlò ń sọ láti lọ. láti Ìlọrin ìbéèrè yín ẹ sà mo fẹ́ sí ìlú àwọn àdúgbò wa pẹ̀lú ìbéèrè kan sà ìbéèrè méjì ni sà àkókò bẹ́ẹ̀ ni pé àdìsá náà kan tó ní nítorí àṣùwádẹ́ yìí fi sọ̀rọ̀ àṣàyà àtẹ̀wà lákọ̀ọ́bà mo máa ń lé ìlú àwọn àdúgbò tó yẹ pé méjèèjì tí ànábì mẹ́fì yẹn nìkan náà ni àyè pa lórí sọ̀lá ni àbí a kọ̀ yá sáà láti ṣètò ní kan lọ bí bóyá yẹn gbígbá tóun náà bá tàn exactly bíi owó àtẹkè eh, àti jùtí arábíkà pọ̀ kí a lè pa àwọn náà bí méjì kan náà ní àti. ìbéèrè kejì. aláwọ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì náà ni pé àtikáwé wa ń dá sí àmọ́ ṣe lẹ́yìn sọ́lá yàrá wọn àtọ̀sára wà ní kàṣàrà mhm. wọ́n á gbé àwọn àtìká yẹn pé ó wá ní báyìí sí máa ń ṣe ó wà mọ̀kàtẹ́lifà wọ́n á kàn máa ń pé aláwọ̀ eh, máa ń tàṣàrà wà ní kàṣàrà wà ní kànáà jù sàrà wọ́n á ń gbé aláwọ̀ máa ń tàṣàrà وبعدين كان سلام tabago ta hubba ne na Afirka na Barkiyo. Family law da kuma sai tutu to hubba wani wa mukhtalifa ne na bi da wani wa fa ko tori. Na'am. Na'am. Alhamdulillah. حديث النبي محمد صلى الله عليه وآله وسلم تني أقتل الأسودين في الصلاة الحية والأقرب أما قام مجد الصلاة إنه إجو أتي أكيكي wọ́n ní ǹjẹ́ tí nǹkan míì náà bá wà wọ́n náà jẹ́ nítorí jẹ́ nǹkan olóró eléyìí tó ṣe pé kò béèyàn dọ́rẹ̀ yóò máa wọ́nà láti ṣèyàn sùúta ni tá a lè pò náà nínú sọ́lá bẹ́ẹ̀ ni kò sí ní tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n Ànábì sallallahu alaihi wa sallam ó tọ́ka sí nǹkan méjì wọ̀nyí báyìí nítorí àti lè wọ́n burú púpọ̀ ẹ sì sin téèyàn gbọ́dọ̀ gbà láàyè níbikíbi téèyàn bá ti rí wọn hmm. ẹ pa àwọn tẹ́ ẹ bá ti rí wọn. sọ eléyìí ọjà tanbihun bilmithli ala almithl wọ́n ti ń ṣe àpèjúwe tá a bá ríru rẹ̀ náà tó ṣe ipò náà máa ń ṣèyàn ní sùtà bíi tambolo tẹ́ sọ yẹn tó sì jẹ́ pé pípa tẹ́ pa kò ní mú yín jáde kúrò nínú pẹ́ wà lórí sọ́lẹ̀ ìyẹn ni pé ìṣètẹ́ ìṣètẹ́ fi pa kò ní pọ̀ káàfin jẹ́ pé tá a bá rí yín lọ́ọ̀kan á sọ pé lágbájá yóò ṣe sọ láti mọ̀ inṣàlá kò sàbòrò níbẹ̀. Hmm. but ètò jẹ mọ́tẹ́ jò àti ta kékeré yẹn tó bá ń jẹ́ pé mi ò ní rí pa àfi kí sọ̀lá tí ó bàjẹ́ kí sọ̀lá tí ó bàjẹ́ má tuntun bẹ̀rẹ̀ hmm. ìyàtọ̀ tó wà láàrin wọn. Hmm. torí ẹ̀ ẹni tó bá rí ejò lórí sọ̀lá kó pa wá pé dídán ní kùmọ̀ kan tí ń bẹ́ nítòsí èèyàn ọba lè ṣe kópa khair hmm. àbá jàǹkùmọ̀ lẹ́ẹ̀kejì iná lọ́ba fi kó khair kò sí nǹkan tó ṣe sọ láti rẹ láti má fi kíbla alẹ́ má sì kọjú kúrò níbẹ̀ hmm. bẹ́ẹ̀ náà là kéke yẹn tó bá tó wá gba pé ẹni yóò fa pọn yóò fa wàhálà kò ní yóò gba kéke hmm. so èèyàn kọ́kọ́ fi sọ láti yẹn lẹ ẹ̀rí pẹ̀ pàánà ẹ bá wa pa tán ẹ tó wá tún sọ láti bẹ̀rẹ̀. wọ́n ní inú àwọn àdìkàn ọ̀rọ̀ tá a máa ń ṣe lẹ́yìn sọ láti wà مسا كيسك اللهم أنت السلام ومنك السلام تاوي ما ويلوري سريسي أتي دوري سريسي لنا ويا أنت ركوان كمان سقي اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام أنا كاس من سقي اللهم أنت السلام ومنك السلام وإليك يرجع السلام وحينا ربنا بالسلام أتبع بيلو إيتو هلا تلا النبي صلى الله عليه وسلم أنا يقبل ما قبل يقول torí pé ẹ rí i pé nínú àwọn nǹkan táwa ń ṣe nínú ìgbésí ayé wa èèyàn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ nínú àwọn èèyàn kọ́ lóun jẹ́ ká àná wà nínú wọn. àwọn ní máa ń sojú kòkòrò láti mọ èwo lọ́lọ́run wí èwo lànàbì ni a ṣe. àwọn wọ̀nyẹn làwọn ẹni tí ìgbésẹ̀ wọn àti ìṣesí wọn tọ́já síta àwọn olóríire kọ́ lóun dá kókó mọ́ yọ àwọn náà kó láàrin wọn. bó ṣe wá látọ̀dọ̀ anábì sọlá àdìsílẹ̀ náà ni allahumma anta salam wa minka salam tabarakta wal ikram. من حديثكم من المؤمنين عائشة رضي الله عنها ومن ذلك النبي صلى الله عليه وسلم بعد الصلاة من صحيح مسلم أنا أدعو أني قدس عن جماعة بلين رسالة كتب صفو أستغفر الله أستغفر الله أستغفر الله اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام أما بسمة سوقات سوينو معناه الإمام متقدس عن káwá kíyèsí ìbéèrè tá a fa ìṣe pàtàkì hmm. eh, oníkálukú àmọ́ ṣe àwọn àbíkárò lẹ́yìn sọ́láàtì ládàáṣe ni o àní gbóhùn papọ̀ máa ṣe o nítorí ká pàǹpọ̀ máa ṣe òun àdáadáa lẹ̀ ni. Hmm. ẹ rí i pé tó bá gbọ́ lọ́mọ tó sẹ́lẹ̀mù ọ̀mí kẹsẹ̀lẹ̀mù tó bá rúbùtẹ́ àdèjẹ́lẹ́ àdèwọ̀lẹ́ kúrọ́m gẹ́gẹ́ bó ti ṣe wà náà lẹ́ fẹ́ ṣe. Hmm. ṣùgbọ́n ẹ pàǹpọ̀ gbọ́hùn sókè ẹ̀ ń jọ ń ṣe á sọ pé àdáadáa lẹ̀ ni. èyí wàá sọ pé báwo ni ṣíṣe ń tànàbí ni a ṣe ó sì tún di àdáadáa lẹ̀ àwọn aṣọ fún yín pé bẹ́ẹ̀ ni dánàbí ni a ṣe náà lẹ́yìn náà ń ṣe ṣùgbọ́n náà tẹ́yìn gbégbà nẹ́bí ò ní a gbégbà bẹ́ẹ̀ mm. eléyàn ni wọ́n ń pè ní bid'atun idafiyya mm. ọ̀nà tẹ́ gbégbà lọ sọ́dà dáadáa lẹ̀ mm. ọlọ́run kọ́ yọ èmi pẹ̀lú yín kúrò nínú ṣíṣe ní tó bá dáadáa lẹ̀. àmín. hello. asalaamualeykum. wa aleykum salaam wa rahmatulah tí wọn bá ń tẹ́tí mu kìyàmù lè hmm. ní òde mọ long sura láti fi kí ìmùyẹn yẹn dẹ̀ fẹ́ kí ìmùyẹn kọ́ gùn ẹjọ́ bí wọ́n short sura bí suwátì ìkíláàsì nìsín lẹ́yìn tí bá ka fásitì àtọ̀ ṣé mo lè kà á mọ̀ dàn ẹyọ kan bóyá bíi mẹ́wàá kó lè fi gbìn. ọ̀dà alhamdulilayi tí màá fẹ́ sọ kìyàmù lẹ́yìn èèyàn sì fẹ́ dúró pẹ́ èèyàn sì lè dúró pẹ́ gbẹ́nu lọ́wọ́ nǹkan kan náà lèèyàn máa ké nínú alukur'an èèyàn sì máa alukur'an yìí lórí so èèyàn sì fẹ́ gbé alukur'an lọ́wọ́ tẹ̀ǹtẹ̀ pé bẹ́ẹ̀ bá gbé lọ́wọ́ náà kò ní jẹ́ kí ọpọlọ yín ìròrí yín kọ́ wa ti sọ láti tẹ̀ǹsì bí alukur'an tẹ̀ gbé lọ́wọ́ so àwọn àwọn nǹkan tẹ wá há bí suratul ikhlas àtàwọn sóra tó kúrú bíi bẹ́ẹ̀ kò sí nǹkan tó burú kẹ́ máa tún ké lákètúnké àkètúnké àkètúnké àkètúnké àkètúnké títí táì fi rí i pé ẹ ti dúró tó kó tó di pé wàá rò kó tó náà pẹ́ hmm. ní ìbámu pẹ̀lú bẹ́ẹ̀ ti ṣe dúró pẹ́ ṣùgbọ́n wàá ṣàkíyèsí pé ńgbà tẹ́kẹ́ fatia tán tẹ́kẹ́ olùhùwàláhù ahad kẹ́ tó bẹ̀rẹ̀ sí kí olùhùwàláhù ahad yẹn ẹ̀ ń ṣe bísímìláì jẹ́jẹ́ tẹ́ bá tún dẹnu lé ẹlẹ́ẹ̀kejì ẹ̀ ṣe bísímìláì jẹ́jẹ́ ẹ̀ tún kí olùhùwàláhù mi ẹ̀ tún ṣe bísímìláì jẹ́jẹ́ ẹ̀ tún kí olùhùwàláhù ṣe máa ṣe. Hmm. hello ìyá zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six hello. hello. ó kọ iye ẹtí ń pè o. abdulwasi ló ń pè láti Kotonu sá. láti Kotonu ìbéèrè yín. ìbéèrè mi ni bẹ́ẹ̀ láti Benin mhm. Republic ìbéèrè mi ni pé wọ́n gbọ́ lẹ́nu nínú wá sí àwọn apá pé tí ẹ bá fẹ́ ṣe lórí ẹ stage money ní owó ìlú kan sí ìlú kan pé ìgbà tí ń fọ́ ni ó gbọ́dọ̀ jẹ́ pé tí ẹ bá fọ́ ni lápèjì tí ẹ bá fẹ́ ṣe ìṣẹ́ òní pẹ́tọ́ àti ìbéèrè náírà <laughs> eh, ìbéèrè mi wá ni pé nísìnyí àwa tó jẹ́ pé wọ́n máa tra owó àkáǹtì lówó tí wọ́n máa ń wà tó jẹ́ pé á sẹ́ni ẹ̀ sí àkáǹtì ẹni yẹn ẹni yẹn máa fún wa ní sẹ́fà káàdì tó ṣe pété ìyẹn náà ti kó sínú rìbá. alhamdulilayi yéésù alasọ oníbà muhammed sallallahu alayhi wa sallam ọ̀nà ló sọ. ẹ máa kíyèsí pé òfin ọlọ́run là ń ṣàlàyé kìí ṣe fẹnu wa hmm. nítorí pé táwọn pè fẹnu wa ni nǹkan mi làbá máa sọ lọ́wọ́ hmm. ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń sọ nǹkan náà àwa náà lára bí ṣe ń bá wa wí ní bá yín wí hmm. anábì ah, sallallahu alayhi ló sọ ó ní fa idha ikhtalafat hadhihi al ṣàbíyọ̀rù kayfa shi'tum hmm. idha kana yadan biyad. nígbà tí àwọn owó tẹ́ fẹ́ fi pààrọ̀ ara wọn tó bá ti yàtọ̀ síra wọn torísì wọn ti di púpọ̀ ẹ tà wọn bọ́jà bá ti ṣe gbà hmm. ṣùgbọ́n májẹ̀mú rẹ̀ ni pé fún mi ìwọ náà gbà hmm. tí ó bá ti sí fún mi ìwọ náà gbà ń bẹ̀ àti dẹ́sẹ̀ ẹ̀sẹ̀ tá a sì dá ni pé owó tá a jọ pààrọ̀ lọ́dọ̀ ara wa ti di rìbá lábẹ́ òfin ọlọ́run ọlọ́run ẹlẹ́dàá wá sì ṣe rìbá léwọ̀ ònìyá ayọ̀ lẹ́dínà amanu taqullaha wa dharu ma baqiya min ar-riba in kuntum mu'minin fa in lam taf'alu fa'dhanu biharbin min Allahi wa rasulihi. ọlọ́run ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀pá yọ lọ ẹ sì fi èyí tó ṣẹ́kù sílẹ̀ nínú ìṣesí yín lẹ́yìn tó ṣe pé àdójú rẹ̀ kọyìn lọ́wọ́ látọ̀dọ̀ ọlọ́run àti látọ̀dọ̀ anabi muhammed sallallahu alaihi wa sallam ìyẹn ìgbà táwọn ibi wà láàyè hmm. lẹ́yìn ìgbà táwọn ibi ti kú tá máa retí ogun látọ̀dọ̀ ọlọ́run. torí ẹ̀ ọlọ́run sì tún sọ ọ́nù àyà mi ó ní yamhaqu Allahu rìbá wa yurbi sadaqat ìparun lọ́nà máa ń kó bá rìbá rìbá ìwọ́nú wà fi kọ́ parun hmm. ṣùgbọ́n sàárà àtẹ̀yìn bá ń ṣe àmàjẹ́kọ́ tún gbèrú sí kọ́ sí hmm torí ẹ ẹ gbìyànjú irú àwọn tó fẹ́ ṣẹ́wó lọ́dọ̀ yín yàn kọ́kàn má máa jẹ́ pé ẹ̀yin kó ṣéfà tẹ́fẹ́ tà fún wọn ránṣẹ́ sí wọn gba báǹkì àwọn sì kó náírà fún yín lọ́wọ́ sọ́wọ́ ẹ jẹ́ kó jẹ́ pé àti ṣéfà àti náírà yẹn jẹ́ ọwọ́ sọ́wọ́ eléyìí ló ń fọ ẹ̀yin náà lọ́kàn balẹ̀ ni ó fọ náà lọ́kàn balẹ̀ hmm. àìmọye owó tá a fẹ́ transfer náà tá a ṣàṣìṣe pẹ́pẹ́ afẹ́ fi one hundred and fifty thousand naira afẹ́ transfer rẹ̀ sí yẹn lábàá lọ sí ìsìfodò kan kùn bàbá di one point five million naira èèyàn mélòó ló ní bẹ̀rù ọlọ́run lónìí tá a fẹ́ fi one fifty thousand ránṣẹ́ sí tó di one point five tí ó dá yòókù padà ó lè dábẹ́rẹ́ tó bọ́ọ̀nù òkun tí ó pòórá tá a wà tá a ní rí ma. ó sì tún lè dání tí ó tún máa bá wa ṣàríyànjiyàn lórí pé one fifty lè mí rí o ah, one point five mo pé àwọ̀ ah, wo tiẹ̀ síbi tó bá sọnù sí i tó gbogbo àwọn kan tá a máa wò tá a rò pé ah, hmm, wọ́n fẹ́ sọ ìgbésí ayédèlé ni àwọn náà rí tó bá búrẹ́kẹ́ tó gbà bòmí yọ sí ọ wọn náà lọ padà mọ pé òdodo lọ̀rọ̀ ànábì òun ṣe ti gbàgbọ́ kó tó di pápúrú ṣẹlẹ̀ sí. sọlọ lọ́wọ́ àyẹ̀sọ́lá. hello. Asalaamu aleykum wa rahmatulah. Wa aleykum salaam wa rahmatulah ìwọ̀rọ̀kà tí ó kọ́ ibi ẹjẹ́ ń pè o. Màìjín lọ́sọ̀ láti Ayétòrò. Láti Ayétòrò ń lù wọ. Ní Ogun State. Ogun State, ìbéèrè yín. Ẹ mú kí àwọn dòkítò wa. Ìbéèrè mi alákọ̀ọ́kọ́ òun ni pé ẹni tí ó bá ṣẹlẹ̀ pé nínú ọmọdán ti àgbà kọjá yìí. Mm-hmm. Ẹ ó jẹ́ ẹni tí ó jẹ́ fúngbà tó ń ṣàlùwàlà. Omi wa ṣètì lọ́nà fún. Ìyẹn dé inú ẹ̀ bàjá látàrí pé òun pé àṣìṣe ni ó wá fojú fún pé àṣìṣe ni ó bá wá ó fi bẹ́ẹ̀ gbàgbé yẹn parí so lẹ́yìn ìgbà tó mọ̀ náà parí ó ti wá jẹun tó gba títí ṣàwárẹ̀ lọ ó ti pé bíi mẹ́rin iṣẹ́ mm. wa gbọ́dọ̀ nílẹ́kọ̀ọ́ pé tí yẹn bá ṣe àṣìṣe tó mi bá fi ta sí sọ́nà fún náà wò ọjọ́ yẹn ó máa gbà padà ìjọba mm. onírú onítọ̀hún bá ló ṣe máa san irú àwọ̀ ìbẹ́ẹ̀ padà ṣé áfà tó bá parí fíìlì ṣàwá yẹn ni àbí máa dá fíìlì ṣàwá yẹn dúró máa tẹ̀ san tó jẹ́ràn yẹn. ìbéèrè mi ẹlẹ́kejì ó ń pè ẹni tí ó ń kírun ní àwọn méjì tí wọ́n já ń kírun ẹ̀ṣọ́ ẹni tí ó lídìí wọn ẹni tó wà lẹ́yìn ẹgbẹ́ni tó lídìí wọn ó wá ṣẹlẹ̀ pé ó rò pé ẹni tó rí oṣáájú wọn ṣe mistake tó ṣe subhanallah níbi ìjókòó àtàṣáwùdà ìmọ̀mù eh, wa ìmọ̀mù wa padà dìde ìmọ̀mù dìde lẹ́nu tí ó dìde wípé òun ṣe àṣìṣe tó gbàgbọ́ wá kí wọ́n tán sí ẹnìkejì wa rán létí gbà mo ṣe tùbá nàbìlà ní ààyè ẹni tó kí n fún wa gba àwọn kókò sáré àṣìṣe ń bẹ̀ ni òun ò ṣe ṣe tùjúdù sáré ṣùgbọ́n sáà ni tí ó ṣe tùbá nàbìlà yìí ó jẹ́ ni tí ó wá ń ṣe méjì gbà ṣé òun wọn ti ṣe tàṣáwùdù ní àsìkò tó ń ṣe ṣùgbọ́n nígbà yẹn àdúgbò bá nìkan ló ń ṣe nígbà wọn ò ṣe tàṣà ìjọba ló ti máa ṣe àtúnṣe wọn. alhamdulilayi ìbéèrè yẹn alákọ̀ọ́kọ́ ẹni tó ṣàṣìṣe tó mi kó sí lọ́nà fún nínú Ramadan ṣùyàmù rẹ̀ yẹn ó ti bàjẹ́ yóò san padà lẹ́yìn Ramadan wọn látàrí àìmọ̀ ó ti múra sí sètò Ṣawwal ṣáájú kó tó san gbèsè yẹn so ní kété tó bá ti mọ̀ yóò san gbèsè ọjọ́ kan tí ó bàjẹ́ fún nínú Ramadan yẹn yóò wá tẹ̀síwájú pẹ̀lú sítú ṣàwálì rẹ̀ abẹ́lọ́nkọ́lá ọba gba ètò ti síwájú nínú sítú ṣàwálì rẹ̀ hmm. látàrí pé àìmọ̀ ńlọ mú kọ́kọ́ ti náfìlà síwájú àti san gbèsè ọ̀ràn yàtọ̀ jẹ. Hmm. ilé ìjẹ́bù sùjọ́ wọn ní ìmáàmù àti ẹnìkan ṣoṣo tó ń jẹ́ ń ṣe sọ̀lẹ́ ìmáàmù mà dájú pé òun ṣàṣìṣe ẹni tó wà lẹ́yìn rẹ̀ òun rò pé ṣàṣìṣe ó ti wá sí subhanallah ìmáàmù ọ̀wá tiẹ̀ kọbi ara sí subhanallah ìtòsí òun tẹ̀síwájú pẹ̀lú sọ́láàtì rẹ̀ wọ́n ní ìgbà tí wọ́n parí sọ́láàtì ẹni tó wà lẹ́yìn ìmáàmù wa wò pé ah nǹkan bá bá ṣẹlẹ̀ ó ní nǹkan yẹn ò hmm. nǹkan yẹn ò hmm. so wọ́n á ní onítẹ̀ nígbà tó ń ṣe subhanallah yẹn kọ̀ àbọ̀hùn ṣe tẹ̀síáhùd ẹ̀yìn ìmáàmù náà ló sì wà. ẹni tó ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé àkọ́kọ́ òfin ṣẹlẹ̀ àsọ pé téèyàn bá wà lẹ́yìn ìmáàmù hmm. tí ẹnìkan láàrin àwọn jàmáà bá sọ pé subhanallah hmm. tí ìmáàmù sì máa dájú pàṣẹ ọ̀sẹ̀lẹ̀ ìmáàmù ọmọ bá sọ láti lọ tiẹ̀ ni kò ní í ṣe bí ìgbà tó ń gbọ́ torí pé ọ̀pọ̀ àìmọye èèyàn náà ló tò sẹ́yìn ìmáàmù tó ṣe pé ń tó gbé wọn mọ kankan tí ń ṣẹlẹ̀ tí màá bá sálámù sọ láti pé nu bí ọba tí ì sálámù kò tí ì pé nu kò bá àṣẹlé kò bá àṣẹdín kò fẹ́ kàn so irú àwọn wọn yẹn kọ́ láàmú gbọ́rọ̀ wọn torí máa ń gbọ́rọ̀ wọn sọ láti òkùnkùn bàjẹ́ pin náà ni ẹlẹ́ẹ̀kejì wọ́n ní tó bá wá jẹ́ pé èèyàn méjì ní kọ́ mm. àwọn náà bá ṣe subhanallah alákòókò kan náà àbí èèyàn tó ju méjì lọ wọ́n ní a lè fi ọpọlọ ti àwọn èèyàn méjì mẹ́ta mẹ́rin wé ti ìmáàmù tó jẹ́ èèyàn kan ìmáàmù ó tóun lóun máa ń sílẹ̀ nítorí tí wọ́n wí. Hmm. tòró ṣeéṣe kéèyàn kan ṣàṣìṣe ṣùgbọ́n jìnnà kéèyàn púpọ̀ wá panupọ̀ sórí àṣìṣe. tẹ́lẹ̀ hmm. ìjẹba àwọn bàtí ìmáàmù ti rí pọ̀ wọ́n ṣàṣìṣe kò sí wàhálà ìmáàmù ti parí sọ́láàtì wọ́n wá ń ṣe èméjì tó ṣe tẹ̀ṣáhùd àbí ò ṣe tẹ̀ṣáhùd lẹ́yìn ìmáàmù kò sí wàhálà ìmáàmù ti gbé fún. Hmm. hello. salaamaleykum. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh orúkọ yín bí a ti ń pè yìí orúkọ mi ni abdulkader ọba kí àwọn ṣèkò àti ọlọ́run ajé àárín wọn pẹ̀lú ìlú dada. àmín àmín ibo lẹ ti ń pè o. ẹ̀mí pè láti Canada. náà kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé ṣé alùpùpù yìí lẹ́yìn imam tó ṣe wípé mádàbà anas ni wọ́n fi kí ìrìn yìí dé. ọ̀dà. mi ò ní bẹ̀rẹ̀ o. Nà. Àwọn ọ̀yà kan tọ̀. Ìbéèrè tó ń ṣe yẹn pàtàkì. Ẹ̀rọ pété ń bá wà ní àwọn European country, African, American continent. Oríṣiríṣi nǹkan lẹ́bàá pàdé. Bí àwọn Hanafiya, hmm. àwọn Hanafiya wọ́n spread púpọ̀ láwọn European countries. Even ọ̀pọ̀lọpọ̀ àwọn Mùsùlùmí tó ṣe pé wọ́n wà ní European country, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn wọn wọ́n máa ń ṣe ni lórí madhab al-Hanafi sábàbí sì ni pé lọ́pọ̀lọpọ̀ àwọn àdájọ́ mi ọ̀rọ̀ tó wá lọ́dọ̀ àwọn hànàfíyà ó fúyẹ́ hmm. so àwọn báwọn tí máa ń mófin jáde ó lè bá ọ̀pọ̀lọpọ̀ láàmú hmm. lẹ́yìn tó ṣe pé a lè má rí irú rẹ̀ nínú àwọn màláìbù yòókù. Hmm. wọ́n á ní tí ìmáàmù bá jẹ́ hanafi sáà lè tò lẹ́yìn rẹ̀ láti ṣe sọ̀lẹ́ àtúlẹ̀ ìbéèrè yẹn lè ó lè jájòjì mm. lójú ẹlòmíì mm. sábàbí ni pé lọ́dọ̀ àwọn hànàfíyà níraka alákọ̀ọ́kọ́ yẹn mm. Allahu akbar mẹ́rin làwọn ṣe níraka ẹlẹ́ẹ̀kejì Allahu akbar mẹ́ta làwọn ṣe tó ń máa tẹ̀sí máa pé ní madhabul maliki àwọn ṣe Allahu akbar àti Allahu akbar méje níraka ah. alákọ̀ọ́kọ́ níraka ẹlẹ́ẹ̀kejì Allahu akbar mẹ́fà ńlá ṣe lọ́dọ̀ ìmáàmù Ṣàfi'í òun pé wọ́n ṣe Allahu Akbar mẹ́jọ ní rákà alákọ̀ọ́kọ́ wọ́n á ṣe mẹ́fà ní rákà ẹlẹ́kejì. Hmm. so irú nǹkan tí ìmáàmù Malik sọ yẹn hmm. òun náà ni ìmáàmù Ahmed sọ ìpè hmm. Allahu Akbar méje ní rákà alákọ̀ọ́kọ́ mẹ́fà ní rákà ẹlẹ́kejì. Abu Hanifa àwọn sọ pé mẹ́rin ní rákà alákọ̀ọ́kọ́ mẹ́ta rákà ẹlẹ́kejì kò sí wàhálà ètò lẹ́yìn wọn fi ṣe sọ̀lá torí gbogbo à ń pè wọ́n ní yàtọ̀ síta lákọ̀ọ́kọ́ hmm. takbiratul ihram hmm. gbogbo Allahu akbar tó tún tẹ̀lé à ń pè ní takbiratun zawaid hmm. àwọn Allahu akbar tó jẹ́ àlékún ni. níraka ẹlẹ́ẹ̀kejì yàtọ̀ sí Allahu akbar tẹ̀ sí ńgbà tẹ̀ nàró yẹn Allahu akbar tó tún tẹ̀lé takbiratun zawaid òfin ṣẹ̀ríà sì sọ pé tí ìmáàmù tó bá gbàgbé sílẹ̀ so kò ní ṣe sùjúdù sà kò ní forí kanlẹ̀ pòun tí ìmáàmù bá sì máa mà fi sílẹ̀ gan-an kò tún ba sọ̀láàtì ìdì rẹ̀ jẹ́ kò sí hmm. wàhálà ẹ tó lẹ́yìn wọn ká ẹ fi ṣe sọ̀láàtì ìdì. Hmm. jazakumullahu khairan ya sheikh hello. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullah. Akọ alájúmọ̀. Ẹ ṣé o. Ọ̀nà ọjà àfọ̀pọ̀ rẹ̀. Àmín. Orúkọ mi ṣe fàtà Abdulsalam akẹ́kọ̀ọ́ orí ìgbìmọ̀tò. Náà. Bẹ́ẹ̀ ni fẹ́ bẹ́ẹ̀ ni pé bóyá àpẹẹrẹ ní ìsìnbẹ̀rẹ̀ mo fẹ́ kí jẹ́ pé mo kọ́kọ́ kí oko méjì inú rẹ̀ náà. Ọ̀pọ̀ ń tí mo tún fi kì í. nígbà tí màá tún wá kí rákà méjì lókù ló tún fi ní èké ṣé ọtọ nàbí ọtọ yìí. ọ̀dà náà tó máa ń gbogbo tá a máa ń ṣe láyé yìí hmm. gbogbo nínú rẹ̀ láti gbọ́dọ̀ fatiha hmm. lẹ́yìn fatiha rákà kínní á nǹkan kan hmm. bá àjọ bá nínú so ẹ jẹ́ ká di eléyìí ń gbogbo sọ̀láàtì tá a máa ń ṣe láyé yìí tó bá ti jẹ́ sọ̀láàtì ọ̀ràn yẹn ẹ ké fatia ní gbogbo rákà rákà kínní àtẹ̀kejì ẹ tún ké nǹkan lè tó bá jẹ́ pé náfìlà bá ní gbogbo rákà náfìlà náà ẹ gbọ́dọ̀ ké fatia so sunna anabi sallallahu alaihi wasallam sì ní kí anabi rúkù lórí fatia nìkan nínú náfìlà náà ó tún máa ń ké nǹkan kan lè so ká kéèsì gbogbo àwọn eléyìí tá a bá ṣe bẹ́ẹ̀ wa máa da hello. Wàlẹ́kùn sọ́làmù rahmatullahi lọ́kà tó kọ́ ibi ẹtí ń pè. Àbúrọ́sí láti Niger State. Ìbéèrè yìí. Ìbéèrè mi ni pé wọ́n ní èèyàn kan wà ó fẹ́ dáko. Ó wá ní òun nídìí owó láti ọwọ́ ẹlòmíràn tó máa lè dá orúkọ rẹ̀. So ẹnìyàn á ní tó máa dáko òun parí dé ẹja oko òun lòun máa kó fún ní ibi iye ká máa fi ń tó náà wọn ní bẹ́ẹ̀ kí n bèrè ẹ̀yà ò kí ni ojú sí Islam rí o. àkọ́kọ́ lábẹ́ òfin ọlọ́run nǹkan kan bẹ tá à ń pè ní bẹ́ẹ̀rẹ̀ ọ̀sẹ̀lẹ̀m bẹ́ẹ̀rẹ̀ ọ̀sẹ̀lẹ̀m náà ni kéèyàn ti ra èrè oko lára àlẹ̀ ṣáájú kágbè òtí ẹ̀ tó kí nǹkan kan bọ́nú lẹ̀ hmm. ṣùgbọ́n eléyìí ọ̀tọ̀ nínú gbogbo tí wọ́n máa ń gbìn àyàfi tó bá jẹ́ oúnjẹ tó jẹ́ pé ó ṣeé fi mú dùn wọ́n hmm. tá a sì máa ìgbà tẹ́rù rẹ̀ tẹ́rẹ̀ òkòrú rẹ̀ máa jáde tó sì jẹ́ pé kì í sábà tàṣe hmm. tó sì jẹ́ pé tásìkò yẹn bá pé iye òṣùwọ̀n tá a ra wọ́n fún wa lọ́nà tí ó gbà pé hmm. eléyìí ni wọ́n pè ní bẹ́ẹ̀ ọ̀sẹ̀lẹ̀ ẹ ti sanwó lásán ṣáájú kágbèó tó di pọ́ dáko yóò sì fún yín lọ́jà yín ní ìgbà tá a bá ń kéré òkòrú rẹ̀ yọ̀wọ́ ajé èrè oko eléyìí tó ṣe wọ̀n tó sùn wọn rèé sí ìta sí hmm. ó tún mọ̀ sí pé ẹ̀ lè ṣe irú rẹ̀ lórí iṣu ẹ̀ lè ṣe lórí ẹ̀gẹ́ ẹ̀ lè ṣe lórí ànàmọ́ tòmátò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn oúnjẹ bíi oúnjẹ wóró tá àgbàdo bíi èrè bíi ọkà bàbà hmm. bíi alikama bíi jéró àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn eléyìí ó ṣe é ṣe ń bẹ̀. ṣùgbọ́n lóòótọ́ yìí sọ yẹn ó fẹ́ dáko ó ní kẹ́ ẹ fóun lówó kó òun fi dáko tí èrè oko bá jáde o èrè oko lòun ó kó fún yín ní iye tí wọ́n bá ń tà lásìkò náà eléyìí ò ní ìtumọ̀ kankan hmm. kò sì tọ́ lábẹ́ òfin ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa hmm. tó bá fẹ́ yáwó ẹ̀yà lówó nígbà tó bá ta àǹfààní oko rẹ̀ kó sanwó yín padà fún yín hmm. eléyìí jẹ́ òṣèjẹ́. ẹ lọ́wọ́ òṣìjẹ́ ẹ má gbàgbé pẹ̀lẹ́ ẹ má darapọ̀ mọ́ a ní ìkànnì ojú ìwò mi wọ facebook ẹ máa fi ọládùn níbi ìlúwa ẹ máa rí wa bí a ṣe ń ṣe lọ́wọ́lọ́wọ́ ní kìtìkìtì ẹ máa láìkí ẹ máa share rẹ̀ bákan náà kẹ́ ẹ máa follow rẹ̀ pẹ̀lú kí ọ̀gọ̀rọ̀ náà lè bá a jàǹfààní ẹ lọ́kọ yín o. assalamu alaikum warahmatullah. wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh ibi so wọn náà ṣe máa ń jẹ ẹni tó máa ń ṣẹ̀sìn àwọn àtàwọn àjọ̀dọ̀ kéèké díẹ̀ tí a rí pé à ń ṣe súnà sọ̀tà bá wọn tẹ̀lékùn yẹn dé orí gbàgbà lórí tán àwọn àpáàtì wọn bá wọn ṣe kiri ní àdúgbò gbàgbà dé ní wọn sá ni wọn fẹ́ ṣe wáàtì nǹkan kan kọ́ba àwọn ọmọlòkùn ṣe wáàtì àwọn táwọn ọ̀sá pàkẹ́tẹ̀ tí wọn àjókòó tiwa. kí ni ìbéèrè gbàgbà? ìbéèrè wa ni pé irú àwọn àfáà yẹn sọ pé ń sàn ta fẹ́ àwọn ọmọ tí ń ṣe pé ìjẹ́ ìlẹ́kọ̀ọ́ ẹ̀rẹ́ ń ṣe súnà ìyàlànà bí kọ́ nínú ṣé irú tá àdẹ́ máa ń tá àpá eré tẹ́lẹ̀ tí a máa ń kí wọn a ò pé ní tá àbá kí wọn mọ́ kò ní dàbí pé bóyá wọn ní àwọn ọ̀dọ́ tó ń ṣe súnà wọn ní gbèrà gan wọn láàrín fín pé ṣe àkọjá ìwà tá àbá ti kí wọn mọ́ tá àfi dáadáa kí wọn mọ́. alhamdulillah eléyìí tó jà ní pé oníkálukú wa kọ́ máa wo nǹkan tó ń ṣe lẹ́ẹ̀dẹ́ ọ̀la òun àtẹ̀yìn tẹ lẹ́ǹtẹ̀lé súnà àtẹni tí ń ṣe ọ̀tá súnà hmm. ọlọ́run lẹ́dàá ni yá ayọ̀ alladhina amanu ittaqullaha wal tanzur nafsun ma qaddamat lighad wattaqullaha inna Allaha khabirun bima ta'malun ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀pá yọ ọlọ́run kó ní kálukú ọmọ ohun tó ń ṣe ilẹ̀ dọ̀lọ́ ọ̀hún hmm. ẹ̀bẹ̀rù ọlọ́run ọlọ́run mọ gbogbo nǹkan tẹ̀ ń Mm. ṣùgbọ́n ẹ mọ̀ pé gbogbo ẹni títí ẹ bá ti jóná bí ó ṣe dáná sun tẹlómìn ni ọmọ wa ìwọ sí lórí ìlànà anábì wa Muhammad sallallahu alayhi wa sallam mm. inú ẹni tí ń tẹ̀lé lánàá rẹ̀ ń bí ọ mm. tálẹ́ni tó di ọlọ́nà láti tẹ̀lé sọmọ káyè sì ń bẹ fún ọ lónìí láti yí padà sí dáadáa má tanra rẹ̀ dànù tó bá sọ pé ojú ọ̀nà tànàbì òwúlò ojú ọ̀nà tá wá lọ fẹ́ fi wé tànàbì gan-an rí. sòye ẹ̀yin náà jẹ́ ẹni tó ṣe pé lànà ẹni tí ò ti mànà kẹjẹ ni tí wọ́n hmm. máa pè wọ́n pẹ̀lú wáyín hmm. ẹ máa pè wọ́n pẹ̀lú ọ̀rọ̀ rere tí wọ́n máa jáde lẹ́nu yìí kẹsì máa bẹ lọ́n fún wọn pé káwọn náà mànà gẹ́gẹ́ bó ti ṣe fẹ̀yìn náà mànà hmm. agbára kúkú kọ́ àánú Ọlọ́run náà ló ṣe kárí wa. wàhálẹ́gùn sọ́lá wa rahmatullahi wa barakatuh orúkọ ibi ẹ̀sìn pé. sùlẹ̀yìn àlọ́ orúkọ mi àti lọ́rin mo ti ń tẹ̀sán. ìbéèrè yìí ìbéèrè mi ni pé ṣàríà ṣàríà ṣé òfin ṣé òní kan ló fi ọ́ náà ni àbí àti àbí ìtàn lẹ́yìn. Hmm, ọ̀dà alhamdulilayi ìbéèrè tó ṣe pàtàkì ìgbàgbọ́n hmm. pé tí wọ́n bá mọ̀ kéèyàn béèrè náà ni ó ní sí ṣàríà nìkan lòfin ọlọ́ọ̀ni àbí àti àdéhùn nàbì sallallahu alaihi wasallam ṣẹ̀ríà òun náà ni òfin eléyìí tọ́lọ́wọ́n bá fi ránṣẹ́ eléyìí tó jẹ́ alukur'an àti sunnah nabi muhammad sallallahu alayhi wa eléyìí ni wọ́n ń pè ní ṣẹ̀ríà lábẹ́ ṣẹ̀ríà náà la tún ti rí alẹ́jìmá ìtẹnu àwọn olùmọ̀ tó kò lè lórí àwọn olùmọ̀ tọ́jọ́ ọmọlẹ́yìn anabi muhammed sallallahu alaihi wasallam lórí ọ̀rọ̀ nǹkan kan tó ní í ṣe pẹ̀lú òfin ọlọ́run ọba nínú ẹ̀sìn. sọ à ń pè lẹ́yìn ní alẹ́jìmá lábẹ́ ṣẹ̀ríà náà tún la ti rí alqiyas nǹkan tó ṣe pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa kò sọ ìdájọ́ tó rọ̀ mọ́ pàtó a wá fẹ́ mú ìdájọ́ ìtọ́lọ̀ ń sọ nípa eléyìí tí ìdájọ́ tó rọ̀ mọ́ pàtó àlàyé rẹ̀ wà náà Al-Qur'an àbí súnà a fẹ́ fi eléyìí náà pẹ̀lú rẹ̀ hmm. eléyìí ni wọ́n ń pè ní al-qiyas nínú ṣẹ̀ríà a ní àwọn ẹ̀rí lóríṣi méjì hmm. à ń pa àwọn kan ní al-adillatu al-muttafaqu à ń pè ní al-adillatu àwọn ẹ̀rí tẹnu kò lé lórí náà ni alkitab wa sunna al-ijma' ẹ̀rí eléyìí tó ṣe pé ìyapa ó wà láàrin àwọn olùmọ̀ látàrí john lórí písà lè fi ṣẹ̀rí àbá lè fi ṣẹ̀rí àwọn pọ̀ gẹ́gẹ́ bí al-masalih al-mursala shar'u man qablana al bẹ́ẹ̀ náà ni al àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sẹ́dọ̀ al fẹ́tọ̀ fathu kọ́lù dharai sahabi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹ̀rí torí ẹ̀ ṣẹ̀ríà òun ló kó gbogbo àwọn ẹ̀rí tá a máa fi ṣe òfin ló kó jọ hmm. torí rẹ̀ kìtàbù wọbẹ̀ alukur'an sunna anabi sallallahu alaihi wasallam wọbẹ̀ àwọn gángan ní ìpìlẹ̀ méjì àkọ́kọ́. Hmm. jazakumullahu khairan hello. Assalamualaikum. Waaleykum salaam wa rahmatulah. Ọkọ ibi ẹ ń pè o. Naam, ó umm mú Ahmad láti látàwùjẹ. Ìbéèrè yín. Ìbéèrè mi ni pé ní ojú wo ni wọ́n fi wo nínú ìṣẹ̀rẹ́ ìsìlámù tí fi wo tí ẹ̀ bá ti ṣe sí o ẹ̀ pé iṣẹ́ rìbá wà dùbẹ̀ tí ò bá bo báǹkì láti fi ṣe gbéyà yẹn ní káàṣì lọ́wọ́ ara yẹn tí ẹ̀ fẹ́ ti ṣiṣẹ́ yẹn. alhamdulilayi nǹkan bá ti ṣe é ṣe láì jẹ́ pé ẹjọ́ jẹ́ǹtì báǹkì hmm. kò sí wàhálà èèyàn sì ṣọ́ra fún àti máa gbẹ ilé lórí owó tẹ̀ máa ń báwọn èèyàn ṣiṣẹ́ hmm. kò sí wàhálà mẹ́ àmọ́ kò dájú pẹ̀lú ṣe pos láì jẹ́ ẹjẹ́ǹtì fún báǹkì hmm. so ìdájọ́ tó tó tó tó so báǹkì ló sọ ẹ̀yin náà Hmm. ẹ tó túlẹ̀ ló tú ẹ̀yìn náà lẹ̀ hmm. so òfin ọlọ́run ọba ni pé téèyàn bá ti ń ṣaṣojú fún ilé iṣẹ́ tí wọ́n ti ń ṣe ń tọ́jú haram iṣẹ́ tó náà ṣe ń kọ́ ṣe ń jẹ́ haram. Hmm. hello. Ẹ̀lọ́ sàwọn àlékún àrùntìlá. Wà aléyìn sálàmù rahmatullahi wa barakatuh. Orúkọ yìí bí ẹ ti ń pè ó. Ọmọ àbíbùlà ni ń pè láti ọjà àgbó. Ìbéèrè yín. Ìbéèrè ni alákọ̀ọ́kọ́ ni yí pé tí obìnrin bá dín àwẹ̀ gẹ́gẹ́ bó ṣe jẹ́ àdámọ́ àwọn obìnrin mhm. téèyàn sì fẹ́ gba títú sawal ṣé ìbéèyàn kọ́kọ́ dín léèyàn kọ́kọ́ gbà ni àbí títú sawal. ìbéèrè yín kejì. ẹlẹ́ẹ̀kejì ni pé ìrun dùwà mhm. ṣé ó ní déédéé lákà ni àbí ebéèyàn bá ní lágbára. ọ̀dà alhamdulilayi ẹnikẹ́ni tó bá jẹ gbèsè Ramadan gbèsè ńlẹ́ kọ̀ọ̀kan sanná kó tó di pé ṣe ṣètò Ṣawwal. Hmm ọlọ́run ọba ẹlẹ́dàá wa ràn yín lọ́wọ́ a rí i pé ibi tó rùn kù sí ó tó sàsọkọ gbẹ nítorí pé onílọ́jẹ́ ọjọ́ kẹsàn-án nínú oṣù Ṣawwal hmm. ètò túmọ̀ sí pé bí ibìnilá oṣù sì tó ń kó ogúnjọ́ sí ọjọ́ mọ́kànlélógún hmm. ẹjọ́ kọ́kọ́ san gbèsè torí tá a bá kú gbèsè ọ̀ràn ẹ̀yàn lọ́lọ́run kọ̀ọ̀kan bí wa tòwárí hmm. náà fìlà yẹn wọ́n fi kún iṣẹ́ tá a ṣe tọ́jú ọ̀ràn yẹn kí ládàá ó ni hmm. so àkọ́kọ́ san gbèsè ọ̀ràn yẹn á wá ṣẹ̀ṣẹ̀ wá ṣe náfìlà. Hmm. wọ́n ní sọlá tó sọ ni àbí iye tó bá ti rọ̀yàn lọ́rùn náà ni bẹ́ẹ̀ ni ó ní gbèdéke inú méjì àbí kẹsì mẹ́rin àbí kẹsì mẹ́fà títí dé mẹ́jọ hmm. ilé ìjẹ sọlá tó hello. àsọ́ọ̀dì mi lẹ́yìn àtàjáwà. láti. àjáwà. ìbéèrè yín. ẹ jọ ṣé tí èèyàn bá fẹ́ ṣe gbèdégbèdé yín nìsín ní kankan ní gbèsè yẹn fẹ́ kí mi. ó wá lórí fún wọn ní àgbàlá ó wá kí wọn fún fún jẹmọta. èyí ní ṣe dàbí ṣe dàbí lọ́wọ́ àti àtúnlẹ̀ ayàtọ̀ kìí lálẹ́ àti wá lọ́wọ́ nílẹ̀ tó wọ̀ ní alẹ́ ṣé ló máa tó òṣèlú máa tó ìdílé alhamdulilayi ẹnikẹ́ni tó bá síwájú àwọn èèyàn láti ṣe imam ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ̀ kọ́kọ́ rí dájú sáká wípé àwọn májẹ̀mú tó gbọ́dọ̀ pè sí ara èèyàn kéèyàn tó ṣe sọ́lá tó pè sára òun torí pé tilẹ̀ máàmù tún yàtọ̀ sí tàwọn jàmá kọ́ má jọba àjẹ alákòóbá tí ó kóbá ti ara rẹ̀ tó tún kóbá jàmá. ẹ̀rí pé alálò dáadáa kó tó di pé ẹ bọ́ wájú àlùwàlá tá à ń ṣe iyèméjì nípa rẹ̀ tó bá pé ń tọ́ dájú nípa àti ṣe iyèméjì tá à ṣe ni nípa jíjà rẹ̀ àjẹpálọ̀ àlá yẹn wà hmm. àmọ́ tó bá dájú pé àṣàlùwàlá iyèméjì tá à ṣe ni pé ṣé mo tún ṣe ń hmm. tọ́ dájú nípa àlálùwàlá hmm. ìwọ wa lọ sí sọ̀láàtù pẹ̀lú àmàdájú pọ̀ lálùwàlá ṣùgbọ́n ńgbà tí ó fi parí sọ̀láàtù sí. Si, ọ̀padà rí i pé ọ̀mọ̀ lálù aláyì hmm. wọ̀ sí ni lè má mú o ò bùkátà láti sọ fáwọn jàmá tó wà lẹ́yìn rẹ pé nǹkan kan ṣẹlẹ̀ ìwọ hmm. dìde ọlọ́sàlù alá nìsí ìwọ nìkan ló tún sọ láti tiẹ̀ sí hmm. kò sí nǹkan kan tó ṣe sọ láti tiwọn nígbà tó ṣe pé ọ̀ọ́màámà ṣe sọ láti láì lálù àlá tí lè má mú bá fi lè lọ jẹ́ pé ọ̀ọ́màámà ṣe sọ láti láì lálù àlá ó kó bára lé ó kó bára oko sọlá ti tiẹ̀ bàjẹ́ tí gbogbo jama tó àlẹ́yìn rẹ̀ náà bàjẹ́. Hmm. ó ti ṣẹlẹ̀ láyé Umar ibn Khattab radiyallahu anhu ó síwájú àwọn èèyàn láti ṣe ìmáàmù fún wa lásùbà ìgbà tí wọ́n parí sọlá ti tán Umar wa mórílẹ̀ àdúgbò pátá ní Jorf hmm. ní Madina ibẹ̀ ló kó wà. ìgbà tí yóò wá fi dé ibi tó kó wà lọ́wọ́ arántí ike òun mà ní jánábà lára òun sì ti síwájú àwọn èèyàn ṣe sọlẹ hmm. ó máa wá ibì kan farasin kó sí ọwọ́ ẹ̀wẹ̀ jánábà ó tún àṣùbà àti ẹ̀ ṣe hmm. láì sọ fẹ́nikẹ́ni pé ń tọ́sẹ̀lẹ̀ ní ẹtún sọ láti tì í ṣe aburú tún sí hmm. ìgbà tí ìsìnkú máa mà ṣáájú wọn pẹ̀lú àìlálùwàlà. hello. hello kọ́ yín o asalaamualeykum. aleykum salaam wa rahmatulah ó kọ́ ibi ẹ ti ń pè. orúkọ mi ni abdullahi láti èrúwà. láti. èrúwà. ìbéèrè yín. ìbéèrè yín kí ni mọ́tò bá gba bí ẹran kan so àárọ̀ bèrè kì í ṣe ẹran tí ó dẹ̀ kú sí àlè jẹ irú ẹran yẹn. ṣé ẹ lè jẹ́. bẹ́ẹ̀ni bí nǹkan bá tó bá gbọ́dọ̀ tó o máa gbọ́dọ̀ tó o máa pa tó o máa gbé. sẹ́yìn lẹ́sìn ní sẹ́yìn lẹ́sìn ní. bẹ́ẹ̀ni alhamdulilayi wọn bá kí mọ́tò gba ẹran tí ẹran yìí sì jẹ́ ipò bọ́bẹ̀ ní sàlẹ̀jẹ́ àbá lè jẹ́ a lè jẹ́ lókun ìgbà tó bá sí pé tá a bá fẹ́ràn yẹn sílẹ̀ yóò yè àjẹpá hmm. pọ̀ bọ́bẹ̀ àmọ́ tí wọ́n fi ta bá fi sílẹ̀ kíkú náà ní òkú àgbọ̀dọ̀ jẹun nítorí pé ńlọ́lọ́ ń pè ní anapẹ́yà ẹran tí wọ́n kápá ẹran pé mọ́tò gbòòn náà pa ni tó àgbọ̀dọ̀ jẹ. jazakumullahu khairan ya sheikh hello hello ó ti já hello. kọ́ọ̀tì hello. ó kọ́ ibẹ̀ tí ń pè yìí. Mohammed láti Àtẹ̀gùn State láti Ògùn state ìbéèrè yín. ẹni tó bá ń ṣe níbi iṣẹ́ tó wá ti ṣe ìgò hmm. ìgò bọ́sù tán fi ń gbé bóyá bóyá drink alákọ̀dé hmm. láì. ó ti yé. wọ́n á jẹ́ wípé wọ́n sọ pé wọ́n tà fún wọ́n tàgò fún iléeṣẹ́ tó yẹ pé wọ́n ṣe pharmacy schools soft drink àti ọtí. ṣé èèyàn lè máa ṣiṣẹ́ níbẹ̀ tí kò sí wàhálà pẹ̀lú ẹ̀ alhamdulilayi iléeṣẹ́ tẹ̀yìn ti ń ṣiṣẹ́ wọn ṣègbò níbẹ̀ ìgbò yẹn àwọn ẹni tí sì máa rà lọ́dọ̀ wọn bóyá àwọn ẹni tó ń ṣe oògùn àwọn ẹni tó ṣe pé wọ́n ń ṣe àwọn ọ̀sán nógò táwọn ẹni tó ṣe pé àwọn ń da igun nógò àwọn ń da sínú <laughs> bó láti á sí so lábẹ́ òfin ọlọ́run bá wa hmm. eléyìí kí sísẹ́ ń bẹ̀ ọ̀dà. Mm-hmm. nítorí pé òfin ọlọ́run sọ pé ìdẹ̀jítẹ́mà alḥàlàl wàlḥàrọ́m ọ̀gọ́lẹ̀bẹ̀ lḥàrọ́m ní ìgbà tí ń tọ́tọ́ àti ń tọ́tọ́ bá pàdé ìwọ ni ó borí o. Mm-hmm. sọ nítorí délé yìí ẹ̀yin lẹ́ ń ṣègùn fún wa tí wọ́n fi ń rí bí rọtí sí. Mm-hmm. àjẹpẹ́ yìí náà ti ràn wọ́n lọ́wọ́ lórí àtìsẹ́lọ̀. bẹ́ẹ̀ lòfin ọlọ́run ni pé wa ta'awanu 'ala al-birri ẹ máa ran ara yín lọ́wọ́ lórí àti tẹ̀lé tọ́lọ́run lórí àti páyọ̀ lọ hmm. ẹ máa ṣèrànlọ́wọ́ fúnra yín lórí àti sẹ́lọ́run lórí àti tayọ ẹnu àlọ́ lọ. Hmm. ẹ jẹ́ ajé lè máa pa ẹ lọ́wọ́ kọ́ yín bí ẹ ti ń pè o. aleykum salaam wa rahmatulahi wa kàtó kọ́ yín bí ẹ ti ń pè. mo máa ń láti lọ́sọ̀ láti kúrẹ́. láti. kúrẹ́. ìbéèrè yín. ìbéèrè mi ni pé ẹjọ́ bí a pé wọ́n gbóúnjẹ fún yàn. Hmm. ṣètò yàn wálé tàbí wípé

jazakumullahu khairan ya sheikh ibi láti máa ṣẹni ró lónìí inshallah ọjọ́ mẹ́jọ ni ó tún dà lórí ètò tí a kò ní àlefíkò fìdín ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn ẹrú ọ̀run lọ́hùn tí wọ́n ṣàgbàṣẹrẹ ètò yìí jazakumullahu khairan kọlọńkọba àfisàn lẹsùn lórí láyé bí àti lọ́jọ́ àgbèǹde ọpẹ́ pàtàkì lọ́wọ́ sheikh dr sharafdin gbadebo ọrọjì aláṣẹ àti olùdásílẹ̀ alimọdúnà center ní pápá abẹ́rẹ́ lógúnmọ̀ṣọ́ tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan ọ̀jọ̀kan láti ìgbà yìí wá ọpẹ́ pàtàkì lọ́wọ́ àbú àmì láti òkè àdó akíntola àti àbú zainab tí ma ah, brother ismail tí wọ́n dìjọ́ kọ́ ọ́ ní wàjẹ́ jazakumullahu khairan ọ̀làdùnní bẹ́ẹ̀ lórúkọ mi o ọjọ́ mẹ́jọ ìní lásán pàdé pọ̀ lórí ètò yìí lásìkò yìí kan náà títí ọjọ́ mẹ́jọ ọ̀hún náà ni mo kí wa ní kíkí ọlá kíkí ọlá tó sàlùbáríkà jùlọ tátùmọ̀ mákìrà wa nínú ọgbà aljanna insha allah wípé salamu alaykum wa rahmatulahi wa barakatuhu.